والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والأربعين بعد المئتين وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عرضت علي أجور أمتي عرضت علي أجور أمتي حتى الصلاة يخرجها الرجل من نفسه رواه أبو داود والترمذي داود والترمذي واستغربه وصححه ابن خزيمة وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين هذا حديث títí àpò oníṣòro àwọn afọ wa ní báàbí àṣìkàmì mẹsáàgì náà làwọn àdìsí méjì wà wọn jẹ àdìsí méjì tó parí báàbí yìí. حديث لقب ونفر أبو حمزة أنس بن مالك رضي الله عنه ولا نبي وكاتب الله وما باء وصيفه عرضت علي رجوع أمتي àti àfihàn ẹ̀sìn tí ń bẹ fúnjọ mi àti àfihàn rẹ̀ sí mi. حتى القذاة يخرجها الرجل من المسجد تفي دوري دوري إيه يبقى مجال فول من المسلسل ما في ولادة ما ما في حمل رواه أبو داود والترمذي أبو داود والترمذي عن واحد واستمرضه sọ pé àdéhùn gharib ni ṣùgbọ́n Ibn Khuzaymah rahimahullah wọ́n sọ pé àdéhùn sahih àdéhùn yìí wọ́n fi hàn wá irú bó ti ṣe jẹ́ pé gbogbo dáadáa tá a bá ṣe ẹ̀san rẹ̀ ní gbé lọ́dọ̀ ọlọ́run bá wa gbogbo dáadáa tá a bá ṣe fífi pamọ́ lọ́wọ́ bá wọn fi ládàá àwọn pamọ́ fún wa. àdéhùn ti tún sọ fún wa gẹ́gẹ́ bí o ti ṣe jẹ́ ike mẹ́sàlásí náà lẹ́yìn tó lápọ̀lé jù lókè pẹ̀. torí pé mẹ́sàlásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba fún wa àyè alápàlé eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí èmi pẹ̀lú rẹ̀ ibi ká sàpàlé rẹ̀ àyè tó ga jù lókè pẹ̀ náà ní mẹ́tíláṣí èyí tó wá burú jáì jù lókè pẹ̀ kò náà làwọn ọjà ọlọ́wọ́n bá wa ó sì nífẹ̀ẹ́ sí kéèyàn jẹ́ni tí ọ̀nà àtọ́jú ilé rẹ̀ èyí ti di mẹ́tíláṣí lọ́pàá ló ti jẹ́ kí arákùnrin tó máa ń tọ́jú mẹ́tíláṣí àmẹ́lò Muhammad sọ̀rọ̀ lọ àlùsẹ̀lẹ̀ wọn ti aláìsí lóòrùjọ táwọn tààlé pọ̀ láti sọ bá lè sọ̀rọ̀ lọ àlùsẹ̀lẹ̀ wọn náà bá yọ lẹ́nu lóòrùjọ yẹn láti lè wọn lọ gbé sí láti lè má ànábi béèrè nípa rẹ̀ bíbéèrè wọn béèrè nípa rẹ̀ àmì ni lórí pé sárábìnrin yìí ń ṣe. fẹ́ tó ta jẹ́ eléyìí tí ọ̀tọ̀ láti torí rẹ̀ káfojú pẹ́ńbẹ́lẹ̀ nìkan nígbà olùgbà mẹ́tíláṣí olùtọ́jú mẹ́tíláṣí àbí bàbá mẹ́tíláṣí àbí ìyá mẹ́tíláṣí è ti yẹyẹ ọ̀pọ̀pọ̀pẹ̀ mùsùlùmí jáde. torí kẹ́ni ti ń ṣe àmójútó ojú ọlọ́run àlè fi wé. ẹni tí ń ṣe àmójútó ilé ẹ̀kọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀mẹ́ nínú sẹ́kù dáàbì kéèyàn máa ṣàmójútó àti ìtọ́jú mọ́tíláṣí. kéèyàn máa lè lọ sílẹ̀ kéèyàn gbà. kéèyàn bá lè jàǹká wọ̀ lókè rẹ̀ kéèyàn gbà náà. kéèyàn ṣe àmójútó àbáwọ̀ rẹ̀ pàtàkì jùlọ àwọn tó ọ̀pọ̀lọpọ̀ tó lè fi fẹsẹ̀ kó sí ìpè wá sí ẹnu ọ̀nà mọ́sálásí. fífi ẹsẹ̀ pé ìpè wá sí ẹnu ọ̀nà mọ́sálásí ẹ̀wọ̀ yóò ṣe sábà bí fọ́jọ́ wípé ìpè tí wọ́n gbọ́ sẹ́nu ọ̀nà mọ́sálásí yẹn ẹlòmíràn tẹ̀sẹ̀ kó yóò kó ọ̀nà mọ́sálásí. torí ẹ̀ káàkiri àwọn onídọ̀ àti ìtọ́jú mọ́sálásí iṣẹ́ ìdíjọ́ rẹ̀ lórí gbogbo wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan yàtọ̀ bẹ́ẹ̀ nìkan gbogbo àtàwọn ẹgbẹ́ mùsùlùmí. kò sí sínú pé èmi dàgbà láyọ̀ kí èmi ṣe bẹ́ẹ̀ ìwà náà wá sí kẹlà lánàá kẹlà lẹ́nu ìtàkì kẹlà lẹ́nu kí n bá ọ̀ kí n gbàgbé lọ́dọ̀ ọ̀dà fún mi. Terus lah, ini Allah, ini من سبعنا يوم تدع النبي ونقوم بعد أن ونقوم خلاص ولا ويا أي بيتي على وين كنا لوري لو توني ما بقي توني ما تجيبه لمثل هذا فليعمل العاملون وفي ذلك فليتنافس المتنافس هذا لا تجيبه ìwé eléyìí ẹ̀sìn máa ṣe èsì. Ibi tí ẹ̀sìn máa fún lórí orí rẹ̀ torí pé dáadáa fún ọ̀pá wọn ti ká bẹ́ẹ̀ lórí dáadáa. Wọ́n fi dáadáa ìjọ àwọn àwọn ìpínlẹ̀ ọkàn balẹ̀ tó ga bẹ́ẹ̀ tó gbogbo ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn àbẹ̀wò sọ̀rọ̀ àdúgbò. Ṣùgbọ́n ó lè bọ̀ sàárè ìyẹ̀wò ojú òògùn mẹ́ta wọ́n ti ẹ̀ sátọ́nà wọn sàn àwọn àjọ mi ọlọ́run fi ọlọ́run fi hàn mí. ìjọba náà ti sọ̀rọ̀ bá àmì sọ́nà sọ̀rọ̀ bá mi wò náà ni ó máa tó ìdá kì í ṣe ó máa tó dà ọ́. torí bá àmì sọ̀rọ̀ bá àti sọ́nà wọn fi fi ní àbí. kí ni àwọn tó ti gbọ́ wọn gbà tí wọ́n tẹ̀lé pa? à ń pè wọn ní kí ó máa tó ìdá kì àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà fi àwọn là ń pè ní kíni mo ní má ti dà ọ́ àwọn ẹni tí wọ́n wà kó pé kíkó ìlà tí wọ́n ti wọ́n ti tẹ̀ wọ́n wọ́n gbọ́ wọn gbà àbí kò tẹ̀ sí ìwọ́ra tó àwọn ìdáná tó bá tó náà tọ́ka sí ẹ̀sán tó náà wọ́n san wọ́n gbé àwọn náà ní òun má ti ìjára èdè wọ́n má ti dà ọ́ nítorí pé wọ́n má ti dà ọ́ tí wọn bá ti lè kú lórí àyíká àdàbí Muhammad sọlá àdúgbò lọgbọ níjọ gbèsè àlùkìyàrá wọn á wá bìlà àtàlẹ́tì wọ̀kùnlóhùn sẹ̀yẹ àtọ̀ wọn wà láàyè dáadáa àtàwọn gbogbo wọn àyíká náà ní ọjọ́ a àdúgbò tó náà tó sọ àwọn sọ ìdí nu sọ pé ní ìdúgbò ayé ẹgbẹ́ rẹ ọjọ́ wọlé ìdàgbàsí.

nínú àjà tó ní ni wọ́n ti mú pọ̀. lórí ẹ̀jẹ̀ sáyẹn wọ́n fi hàn lórí sọ̀rọ̀ àṣọlọ̀ nínú a and b tí ìjọ rẹ̀ pín sí òun náà ní a ó máa tó ìjọ àgbà àwọn ẹ̀jọ́ ti gbọ́dọ̀ ti gbà àwọn ni wọ́n ní ẹ̀ka dáadáa. ẹ̀ láwọn ọmọ tó dẹ́ àrùn táwọn bá ti dáadáa láì rí ayé ìnáwó tó dẹ̀ náà. mo ro ìwọ̀n àwọn ìwọ̀n lọ́wọ́ àtàn. àwọn lọ́dà àpẹẹrẹ náà ìdínú oríire fẹni tó náà bá tó gbọ́ tó bá tó gbà nínú ẹjọ́ jẹ́ kébìrì ní tó bá gba ìsàn oríire fẹ̀rẹ̀. lọ́nà ó wá sọ ní ìrìn náà lọ́kọ́ rẹ̀ fáwọn ìṣòro bá rẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ pé kébé tó bá ń ṣe dáadáa tó bá ti kó tó gba ìsàn tó wá gba ìsàn tó tó tẹ̀síwájú pẹ̀lú dáadáa yẹn ọlọ́run ló fún la dáadáa tó ṣe ní ìsàn àti tó ṣe kó tó gba ìsàn tó bá sì jẹ́ pé ó máa ń sa ìdá síwájú ìfà tọ́wọ́ àgbà ìfúlà tó tún tẹ̀síwájú pẹ̀lú àìdá wọn ọlọ́run ó bí nípa ètò sẹ́nu ìsàn àti ètò sẹ́kọ́ tó di mùsùlùmí ẹ̀rígbọ́ ọ̀làgbára torí ẹ̀ eléyà fi hàn wá pé àwọn ẹni wọ́n tọ́ka sí wí kọ́nà ti ládàá àwọn àwọn náà ni ohun mọ́tò ìjà rà eléyìí túmọ̀ sí pé kò sí nínú àǹfààní lásìkò nínú àdébí onídìí kò sí dáadáa dáadé sí ládàá rẹ̀ gbé kò sí dáadáa dáadé sí ládàá rẹ̀ gbé àmì láti kọ́ làtẹ́ńṣàn àwọn èèyàn fún orí pàṣẹ ó ti tó pé ká ṣe é lórúkọ lọ́ọ́ fún lọ́ọ́ kò ó ti tó kí ká dé lóko tí bá ti dé tí wọn lè kọkọ tí ọkọ tilẹ̀ ìran amẹríkà ti rí ní àlẹmúnà má ti fà á. àwọn akọ̀wé alákùnrin ní fọ́ọ̀mù máa tẹ̀ sí ní fẹ́ oṣù tó pa. wá sí dáadáa kakó kéré gbogbo dáadáa iná ní kò gbìyànjú láti máa ṣe. tóbi tó ní ìtọ́jú tó ọba mú kó lọ láti ládàá rẹ̀ lẹ́la kọ́lẹ̀. torí ẹ̀. olùwà tó òdodo kì í sàtúnṣe ti ti dáadáa kankan o gbogbo dáadáa olùwà tó òdodo máa sojú kòkòrò láti ṣe láti àpẹẹrẹ ọ̀nà mi náà máa ń fi ṣe ìhà wọlé wọn á ń tán ọ àkọ́ àtẹ̀wé wọ́n ṣe wọ́ọ̀lì má ti àfojú di ti dáadáa ṣe kankan kódà kọ́ mọ́ lórí ikú tuntun kápàdé ọmọ ẹ̀yà rẹ̀ dáadáa ti ṣe náà má fojú di bẹ́ẹ̀ àti olùwà tó ní wọn á ní wọn á kà fún gbogbo ẹ̀ látà fún torí ẹ̀ sábà padà síbi náà ti ń bọ̀ láti wọ́n kíláàsì rẹ̀ bí ọ̀rọ̀ mọ́ kíláàsì làdí ti sọ fún wa àyè alákùnrin ní mọ́ kíláàsì. ìwọ́n àti ife kíkọ́ tá a kọ́ ọ̀nà tá a gbà kọ́ owó tá a ná sí ọ̀tọ́ tá a sé lọ́sọ̀dà ní sàyè alákùnrin káyà. ọ̀wọ́ kí masjid ni olóṣọ̀dà yà alákùnrin wà á nà lọ́sọ̀dà ní ilà. ìgbòho mọ́sálásí sọ̀rọ̀ ọwọ́ kọjá láti rìn lọ́sọ̀dá yàrá kùnrin ọwọ́ kọjá láti lọ́sọ̀dá yàrá kùnrin. tó ìgbà tí wọ́n á pè é gbogbo dáadáa dáadáa tẹ́ ẹ bá ti ọlọ́run bá fi hàn wọn tóbi lórí ìdọ̀tí tó bá wọn kò nínú kíláàsì. sílẹ̀ wá túmọ̀ sí wípé àdìgbà sọ̀rọ̀ tí súnmọ́ kíláàsì ìnáwó tó dé chance fẹ́ni tí ó mú ìdọ̀tí yẹn tí ó lọ sọ́nù olùgbàládá kẹ́lá ó túmọ̀ sí láti ìpìlẹ̀ kan ọ̀rọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ ìpìlẹ̀ àìsọ̀rọ̀ títí ní mo mẹ́sàlásí gan àmbẹ̀ náà kò tó alága rẹ̀ àmbẹ̀ náà kò tó alága rẹ̀ ọ̀dà tó ìlú tó tọ́ àwọn mẹ́sàlásí láì jẹ́ pé ẹ̀kọ́ bẹ̀ ní ká lọ́sọ̀ tó mẹ́sàlásí lórí ọ̀nà wọn lè lọ́jọ́ wà ní mẹ́sàlásí àìmẹ́yọ̀nà àìmẹ́yọ̀nà lórí ìgbàlejò mẹ́sàlásí adẹ́kùnrin ti wá látẹ̀kùn bá ti wá lọ́kọ̀ lọ sọ̀rọ̀. eruku àti aláǹtakùn ó lè dájà ká wọlé ẹ̀gbọ́n nù gbòógì ọ̀hún. eruku bá fẹ́ ó lè mú gbogbo tó dájọ́ lọ ẹgbàá láì jẹ́ pa alérò àti dọ̀tí lọ́síláṣí lọ́síláṣí lè bọ́ àdọ̀tí látàrí bá ti gbé ìgbà wọnú yé ká mọ́wọ́ sábà. a nílò tí wọ́n rí tó bá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ àyè máa dọ̀ ká gbà ká tọ́jú ẹ̀ ilé ìgbà rẹ̀ láàdáa rẹ̀ kò ní gbé àrùbá lọ́dọ̀ lọ́wọ́ àtúwà tí lọ́la ń pèrè àrùn. àlejò yìí ti fi hàn wá ìpín iṣẹ́ gbogbo wa jọ ní o. Olùdókítà bá gbẹ̀yìn kan pé tẹ̀sí ẹ̀ fọ́nà bá ń kíláàsì o. wọ́n fi ẹ̀sán àjọ ọ̀gbìn àyè tóbi tó ní ìdọ̀tí tó máa ń kú ní mọ́tíláṣí without exemption gbogbo ìpàtà ẹ̀fẹ́ ìfẹ́ gbogbo wa lọ. ìdọ̀tí tó máa ń kú ní mọ́tíláṣí àtọ̀gbàlagà. Sọ̀rọ̀ ìgbìmọ̀ ìfẹ́ mọ́tíláṣí ìdílé ìdọ̀tí. Sọ̀rọ̀ ìgbìmọ̀ ìmúdàgbọ̀n táwọn ọmọdé ọ̀sẹ̀ àdúgbò lọ. mọ́tíláṣí ìdílé ẹ̀mí. àti ìtọ̀ àti ìyàgbẹ́ fún àgbáyé. Abúláyé ìgbéyàwó àti ìdájọ́ sílẹ̀. So tí ibi tá a ti ń sọ máa ń jẹ mọ́tíláṣí, gbogbo ibi ń bẹ láyé ká tó ṣe ti mọ́tíláṣí náà, ìdájọ́ rẹ̀ ìdájọ́ mọ́tíláṣí nìyẹn máa. Nípa títàkùn tuntun rẹ̀ torí òfin náà nínú ìṣẹ̀lẹ̀ àti. التابع لا يفرض بحكم التابع لا يفرض بحكم إن تنتبه هيكون من أجل القياس التي تنتبه gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kò mú kí ọ̀rọ̀ dà kó sọ̀rọ̀ àti ọmọ gíláṣí lẹ́yìn náà láyé ká ọmọ gíláṣí. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ a máa kọ́ ibi jẹ́ kí ọmọ gíláṣí ọmọ. mọ́tàlù wọ́n bá kọ̀ pẹ̀lú gbàtà bá kọ̀ fún mùsùlùmí o fún mùsùlùmí o pẹ̀lú gbàtà bá kọ̀. wọ́n yẹ kó fi ọ lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ dà sí inú àgbàlá mọ́tàlásì. ó sì yẹ kó yá sí ọ lọ́wọ́ láti lọ ta àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ dà àtìgbọ̀ tí wọ́n bá wà nínú àgbàlá mọ́tàlásì ọ̀dà nínú báyìí. ìgbà wo wá ọwọ́ rẹ̀ náà ló ti ń dọ̀tí àwọn òrìlẹ́. nígbà tí ọmọ mùsùlùmí tó máa ń sọ ìjọ títà gbàgbà mọ́tíláṣí tó ń fẹ́ tí èdè mùsùlùmí náà kọ́ yà wọ́n máa dábọ̀ sí bẹ́ẹ̀ náà wọ́n lè lọ dábẹ́. subhanallah táwa àtàtà bàbá wíwà náà lè mùsùlùmí yẹn lábàá wò. ìrọ̀kọ́ tó kìlì ọ̀bá la aláǹgbá òkè láyé wọ̀. torí ìtọ́jú àyíká mọ́tíláṣí ìtọ́jú mọ́tíláṣí. àtàwọn ọmọ wọn tí wọ́n ti kọ́lé tẹ́ bá wọn mọ́tíláṣí ó kún fún ìgbé àtìtọ́ àti ìdọ̀tí. wọ́n ń pè é kí àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ ló ń fi tẹ̀lé lé. lèmọ́nà ìyàwó rẹ̀ bí ọkùnrin ló dé jáde kí léke à wọ́n ti wá rí àwọn kẹ́yàmù kẹ́yàmù kẹ́yàmù kẹ́yàmù wọ́n sọ ẹ̀fẹ̀ ìkọ́ tí ìlà ti wọ̀ lọ́wọ́ irú ọ̀dọ́ ìkọ́ wá tó bẹ́ẹ̀ táwọn ẹ̀rọ sòkò kẹ̀mọ́ wá sọ ẹ̀ kí ní àkẹ́rẹ́ ìjọ tí ó ti àwọn. Àmọ́ àwùjọ Yorùbá yìí náà jẹ́ àlájú tó akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀la kéèyàn ó má bọ̀ dání gbà ọ̀la tí bá àwọn ọ̀rẹ́ kà kí sọ̀dà bọ̀ ọ̀la tí bá àwọn ọ̀rẹ́ kà kí sọ̀dà bọ̀ láti kí òbí máa tó tó ọ̀kùnrin wọn kọ́ nígbà ìdíyẹ̀dẹ́ wọn ìdílé ìbẹ̀rẹ̀ tí bàbá tí wọn bá kálukú wọn máa sọ sókè sódò ṣé tó bí ẹ̀yìn wọn tó rí pé o ti ra tó fún ẹ ra ẹ̀ lọ́kàn tó kù ló ti tu Dání bẹ́ẹ̀ mẹ́ta lọ́wọ́ wọn tó pọ̀ olè lọ́kùn sáré. Lọ́dà bí wọ́n ti tó ìtọ̀ lọ. Torí rẹ̀ àwọn apá tẹ̀ mú ọ̀dàlà mú kíláàsì olúwa rẹ̀ kọ́ ọ̀fẹ́ káwọn ẹ̀rọ náà kọ́ ọ̀fẹ́ náà kó tètè fún tètè òun pé báyìí kó tẹ́ kọ́rọ̀ lórí kílò tó kó bì rẹ̀ yíyọ kó tètè yìí lọ rẹ̀ wọ́n náà wọ́n ti ti ti ti sọ́mọ̀ wọ́n aláwọ̀ lè fẹ́ náà kú rẹ̀ nígbà tí òun ti ti ilé ọlọ́run láwọn ilé wa torí tọ́ náà ẹ fẹ́ wọlé sábà wọlé ẹ bá pàdé ṣe àdúrà lẹ́sẹ̀ àbẹ́kú ẹni tó ti sùúrù ọ̀pọ̀ wọ́n máa ń fẹ́ pé ìdúró rẹ̀ ti rẹ̀ ìlú ọlọ́ọ̀tún wa kàbà káàkiri ọlọ́ ọ̀nà àkàbẹ̀ ọlọ́ọ̀gì ọ̀nà káàkiri ọ̀nà tí wọ́n dà náà rẹ̀ ọ̀nà tí bẹ̀ kò rí ẹ̀. Now, generation to swap is traumatic actually. The incoming generation of media atmosphere. Some of the point of operate. Now, if you need to see your attack, that's my man, who can I do? Who put it like? No, I don't I don't care. Who should be left there? The window to be left. Mo wà pàtẹ ara wọn. Mo náà yá, mo bàbá, àwọn òṣìṣẹ́ ọlọ́run ọkọ̀ sọ́lá jù bẹ́ẹ̀ wọ́n má kì í sọ́lá jù àpò ìsìn àbí ìṣẹ́ kí wọ́n ń yàgbẹ́ sínú ọ̀la wọ́n á sọ ọlọ́run ẹni tí ọ̀dọ́ ti dé di orí wa. tó sájẹ́ ti dé ìgbẹ́ ẹ̀ máa bọ́ sí ọwọ́ rẹ̀ ń kiri jù bẹ́ẹ̀ lọ. Bàbá ti dé tó ọ̀pẹ. Gbogbo rere yẹ kọlọ sàmù ẹ ti fi kò sínú kọ́tù àwọn bàbá ńlá wa náà wọ́n lọ la tí wọ́n láti náà. Á màá sọ pé bébí tí mo rí náà wà á yà kẹ́yẹ wà á dàbí wà á lè dúrà. Wọ́n á sọ lórí so báyà wọ́n ẹ̀rẹ̀ wọ́n ní ìlú bá ní ẹ̀ lọ́wọ́ á ti ṣe ta ìlú báyìí lọ́wọ́ bá bá pé àwọn òṣèlú láàrin títí ìlú ìlú ńlá pa ìgbà ní ìlú tó lè máa bọ̀ fún wọn kàn ní wọn apá ní lásán ní wọn kàn kí ní kókó àwọn òṣèlú lọ́jà rẹ̀ ọ̀la ìgbà rẹ̀ àìkú máa ẹ̀fọ́ ìdí ara wọn máa ní káàkiri máa lóṣù sígbà tẹ̀lé ní lágbóyè wa yóò fà tó pọ̀lọpọ̀ yóò wà ní kíláàsìkò tó wá sí ọ̀rẹ́ o. ó lè wọ ibi tó máa tẹ̀lé ìkọ̀ àwọn yọ̀wọ̀ ẹ̀ ń lọ pípẹ́ ó wà tó wọn lọ lọ́rùn nígbà tí ìwà ẹ̀sìn ọ̀sẹ̀ ìjẹ́ náà sọ pé mo fẹ́ wà ó mo fẹ́ wà ó yọ ọmọ ọmọ tó fún pátákì tó ti di ìdí ẹkún ayé àjọ òfin dájú ayé àjọ olùkà kò ìgbà wà pẹ̀ tata pẹ̀lú láàpọ̀ tó yìí mo fẹ́ bọ̀ lọ́jà ọkùnrin òkú ẹ̀mí lọ́wọ́ ayé àgbẹ̀bẹ̀ lọ́wọ́ àti ayé àgbẹ̀bẹ̀ ta lọ́kà kọ́lẹ̀ àbá ṣe é sẹ́yìn ló àwọn òṣèlú yọ tó tún ojú jẹ ìgbẹ́ máa yára rẹ̀ ètò ti yára rẹ̀ bàbá rẹ̀ ti lọ sáfẹ́ àwọn òkúta ọlọ́pàá kò túmọ̀ sọ̀rọ̀ rẹ̀ ó sì túmọ̀ sí pé àwọn ẹni tó tí ọ̀pọ̀lọpọ̀ kankan lọ̀pọ̀lọ̀ ilé ọlọ́ rẹ̀ ìdájọ́ àgbàdo amọ́síláṣí nípa akámójútó màtótó rẹ̀ ìdájọ́ ọlọ́síláṣí ọ̀ràn ayẹ̀lú jẹ́ lórí wa akámójútó lè yìí tó bá ti sì máa àti mójútó ó túnbọ̀ ti fọ àyè ọlọ́run bá fún kankan torí ìdẹ́gbẹ́ ìgbà ilé ìjọba gbogbo rẹ̀ ti sábà nínú láti kàn àti gbọdọ̀ sáré òṣìṣẹ́ rẹ̀ àgbọdọ̀ sáré òṣìṣẹ́ rẹ̀ tó bá ti gbé ìtòrí àtàlà àti nínú láti náà kọ́ra wa lẹ́kọ̀ọ́ bọ́ọ̀sì náà lò tọ́ọ̀tù náà inú náà dálẹ̀ inú náà dálẹ̀ lọ́wọ́ ti ti lórí àtẹ́kẹ̀ jáde sí òfin tọ́ka yìí aláìjà àbùkù ni. torí kíkẹ́ tó wọ́pẹ̀ fẹ́ nkọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ̀rọ tó kò sí ìdọ̀tí yẹn ní wọ́n ti láti rẹ̀. ẹ̀yin ò kọ́ntribú bí wọ́n ti láti rẹ̀ má lọ́wọ́ kọ́ntribú tó ti bí ó ti dọ̀tí ẹ̀ ìdá àìdá ni àbí ìdá ìdá ìdá gidi ni. ẹ̀ gbọ́dọ̀ mójútó ìmọ̀ tuntun mọ́ kí n gbálẹ̀ mọ́ kíláàsì ìdílé ẹgbẹ́ oníwà àgbà. Ọ̀dà ti tẹ̀ tí o bá ti gbálẹ̀ mọ́tíláṣí ọlọ́yọ̀ gbálẹ̀ ọ̀dà. Àpèjúwe ńlá èdè Haúsá ló ti wá. Àpèjúwe ńlá tó ti lágbára. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbésí ayé ẹni tó bá kọ̀ láti fi àlàáfíà rẹ̀ ṣètò lọ. Tọkọ̀ láti fi dúkìá rẹ̀ ṣètò lọ. Yóò fi àlàáfíà fi dúkìá ṣètò sùn. Kò sí tàbí sùn òwe tó mìíràn àná kéde pé gbígbálẹ̀ lásán ló gbàlè má gbàlè o yẹn pé tí o bá ti lè ti ara rẹ̀ sílẹ̀ tọ́tọ́ lọ kò sí tàbí ṣùgbọ́n pé ó fira rẹ̀ sílẹ̀ fún tàbí ìtọ́ yàtọ̀ sí tọ́lọ́ wọn á mọ ọmọ gba ìtọ́jọ́ sí kiri àtọ́lá yẹn kọ́lọ̀ ti ẹ̀ka ń wa ọmọ tó ṣe òun ló máa gbálẹ̀ wọ́n fi yín níbi o ṣé o wọ́n má ti kọ́lọ̀ àwọn ti fi káàdì tó àwọn kéékèèké táwọn fi dàgbà àwọn àwọn ilé bàbá wọn rà bàbá yẹn mọ wọ gbogbo gbà bọ wọn láti ọgbà àwọn kéékèèké wọn àwọn rà áyà láti fẹ bàbá tó tún òkú wọn lẹ́kọ̀ọ́ nù sábà lẹ́kọ̀ọ́ sábà ẹ̀kọ́ tètè mọ wọ àwọn kéékèèké lọ ẹ̀kọ́ tètè mọ wọ àti àfi ọwọ́ ká àti bí ọ̀nà tó ní ọba wọn kàn máa dàálẹ̀ ni wọn máa dàálẹ̀ tó túmọ̀ sí pa kọ́ńtà sílé àpọ́nlé àpọ̀lẹ́ gbogbo nǹkan ilé ìka ló dúdú dẹ̀ gbogbo ilé ìka ló dúdú kọ́nà wà fún àwọn àlọ́. sọ àdìgbà mi kò kúta ìmá rọ́pọ̀lọpọ̀ àwọn sọ pé àdébìyẹ àdéhìí tọ́lú fàáyé wọn fi jáde lọ síra wọn síra wọn síra wọn àwọn síra ìmá mi kò kúta ìmá wọn náà ní fàáyéhó ibùdó kúta ìmá fàáyéhó ibùdó kúta ìmá sọ ma ti gbé àdébìyẹ jáde lọ síra yẹn ابن خزيمة كيف لأن ابن خزيمة في حديث صحيح هو كتير حديث يزداد إنه ترى يتم في حديث صحيح فهمت لأن هذا صحيح صحيح لو يمجع في ابن خزيمة فبالتفق أنا أو المسؤول في في والتعليل وفي حديث ابن خزيمة في ذلك غير صحيح حسن بس حتى صحيح حتى حسن ولا في تاريخ وغير هذا في تاريخ àwọn tó bá tó pé báyìí tó ń sọ ìtọrọ wa lẹ́yìn rẹ̀ wọ́n gba àdéhùn wa láti ọ̀dọ̀ bàbá fàtàdé rọ̀bí ọlọ́ọ̀ fàáyì قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين متفق عليه الإمام البخاري ومسلم وأبو بكر فبقى ثالث فلا بقي رسولا ولا دلوا ìkẹ́ àti ọlọ́run ọkùnrin ọba ó ní ìdá dápadà àhàdókùn olùmọ̀sílẹ̀ tí ẹ hàn kápadà sí dàbí sábà kọ̀kọ́. ibi táwọn olùwà sọlọ́gbọ́n àdìsọ́gbà sọ yìí pé hàtà kọ̀dáàbì yọkùnrin rọ́jùl rọ́jùl mẹ́wọ̀ kápadà sí rí wípé títí tó fi tó rí ìdọ̀tí tí ọkùnrin bá mú jáde ìdí sọkùnrin ni wọ́n gbà lérò tí ẹnì kan bá mú jáde láti lọ túmọ̀ rẹ̀. nítorí kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ilé. falmar abu fi hada lukumi mulhaqatun birrajuli bidalaba ibari la farqa bayna rajuli walmar'ati fi hada lukumi. kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ilé. ọkùnrin ló ń jọ sí àdéhùn láti ní ọlọ́run ọkọ̀ ládàá fún un obìnrin ló gbọ́dọ̀ sílá nínú mọ́sálásí mi ọlọ́run bá gbọ́ yọkọ̀ lára eléyẹn ìtò pàtàkì wí bẹ́ẹ̀ onígbé mọ́sálásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba ó sì wà fún ọkùnrin wa kírun bẹ́ẹ̀ ó tún wà fún kí obìnrin náà wá kírun bẹ́ẹ̀ tó bí wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbẹ́ni tí mójútó bí kò fẹ́ lọ sí mọ́sálásí kí làná lè wí ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láti lọ ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láti lọ tòun fi ẹnìkan wà ní olórí dúdú tó àti ẹ̀ ẹnìtúmọ̀ àtúmọ̀ sọ pé ẹ̀yìn tó fi tó yíjọ tó kùn ìbá mú jáde ní mọ́sálásí eléyìí fi hàn fún ọkùnrin ní máa lọ mọ́sálásí omi ọ̀gbọ́dọ̀ lọ eléyìí túmọ̀ sí bàbá yìí lágbọ̀ yìí. ọ̀rọ̀ pé wa ẹ̀ nítorí pé àdéhùn yìí ọ̀tọ́ àti bí ti wùlò kéré mà bí wọ́pọ̀rin nìkan ní máa lọ mọ́sálásí. ṣùgbọ́n máa wá nu ṣẹ̀rí àbẹ́ ike wọn lo gbólóhùn ọkùnrin láti fi sọ ìdájọ́ kan ní ìdájọ́ tó kárí kárí ọkùnrin àti obìnrin irú rẹ̀ pọ̀ nínú àkùnrin àti sunnah Nabi Muhammad sallallahu alaihi wa sallam. torí ẹ̀ nígbà tí nínú àdéhùn ìkúmá ní ìlà dákàlà ahadukum al-masjida tí ẹnìkan nínú yín bá wọn kíláàsì ẹnìkan nínú yín ìbá àjọkùnrin ìbá àjọkùnrin tọ́ba wọn kíláàsì fẹ́lẹ́ ayé tilẹ̀ gbọ́dọ̀ jókòó síwájú kótó ní kókí lọ́tà méjì síwájú kótó ní kókí lọ́tà méjì. Àtá níbí báyìí, gàdíyà ni àbí tàlílíyà, hàtà yusalli rak'atayn. Igbó kọ̀kọ́ lọ tó títí tí ó fi kíráka méjì àbí kọ̀kọ́ lọ tó kó nítorí kó lè bá kíráka méjì èwo ni títí tí òfin kì í àtàlẹ́ lè lọ àríyá wọ́n ń tọ́ka sí òpin ìgbà tó kú lẹ́tọ̀ọ́ àtijọ́ yẹtí pé kò gbọdọ̀ jókòó nítorí kó lè bá a kí ẹ̀ẹ́dẹ̀ tààrí yíyẹ àtàlẹ́ lè lọ àríyá ìyẹn ní pípa olóòtú lẹ́tọ̀ọ́ láti jókòó ẹ̀yìn ìgbà tó bá ti kí ni tó bá ti rẹ̀ kàlẹ́ mọ́tò tó kọ̀ náà rẹ̀ ẹ̀yìn máa ń wọ̀ sọ́ọ́ rẹ̀ àti mùsùlùmí wọn fi dáa àdéhìí ọ̀gá púpọ̀ gẹ́gẹ́ bí àwọn àdéhìí yòókù nínú àwọn àdéhìí àgbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam wọn ni ìlà dákọ́lá ahadukum al-masjid òfin tó ń wá ní ti pẹ̀lú wíwọ ní mọ́sálásí ó ní ti pẹ̀lú wíwọ inú mọ́sálásí eléyìí túmọ̀ sí pé tó o bá wọnú mọ́sálásí òfin yóò tọ́ ọ òfin yìí bọ̀ wí. àmọ́ wíwọlé àmọ́ àìwọlé tí wọ́n á yọ mọ́sálásí. mọ́sálásí òun náà níbi tí wọ́n kọ́ ọ̀gbẹ́yìn àti mà nínú ẹ̀ẹ́dẹ́kọ̀ tó síwájú. mọ́sálásí òun náà níbi tí wọ́n kọ́ wọ́n kọ́ ó túmọ̀ sí kó lóògiri wọ́n kọ́ ó túmọ̀ sí kó lájà wọ́n kọ́ ó túmọ̀ sí kó lábàá wọlé torí kékeré tó máa kọ́ wọlé kò lábàá wọlé o sì lọ wọlé wọlé báwo nítorí wọn lọ lọ́nà báyàwó wọn á lọ wọ ọ̀nà wọ̀nà báwo lẹ́kọ̀ọ́ lọ́ba wọ́. tó nígbà tó sọ pé tó o bá wọ mọ́tíláṣí tó túmọ̀ sí àlùmẹ́sẹ̀ wọn kọ́ wọn kọ́ lọ́nà tó ṣe pé ó ní ògiri ó ní àbáwọlé kíkọ́ sì ní jẹ́ kíkọ́ tí ọ̀bà alájà. sílẹ̀ ni wọ́n ń pè ní masjid láì gbogbo báwo ni tí wọ́n ti kọ́ bóòlù ti yẹ fẹ́rẹ́ tó ilé ìkọlọ́jà lọ́dọ̀ tó wa tẹ́lẹ̀ náà wọ́n ti kẹ́ ọ̀rọ̀ ebi ẹ̀kọ́. tó nísìnyí ibi tó jẹ́ mẹ́tíláṣí lọ wọ̀ èyí tó lábọ̀ tó ní ògiri tó ní àjà yàtọ̀ sí ibi tí ọwọ́ àtàyàwó rẹ̀ fẹ́ kìí sùn òfin tabalò kìí sùn ní òfin tabalò mẹsìlì òfin taba tó wọn ní àádókùn ẹnìkan nínú yín ẹnìkan nínú yín yẹn yẹn ní tó ti bàlágà ẹnìkan nínú yín yẹn yẹn ní tó ti bàlágà nítorí pé òfin tó wá gbé ó ní í ṣe pẹ̀lú ládàá tàbí títàkùjọ lọ ọmọdé. òun si máa ń gba ládàá ni wọn kì í sọ pọ̀ takò ní ọlọ́wọ́ bẹ̀rẹ̀ rọ̀gbẹ́ yọ wa sílẹ̀ àdókò tí wọ́n sọ mẹ́yẹ òun tó ti bàlágà tó lè bàlágà àti bàlágà tó sì lè segin ní tó lè dẹ́tẹ̀ ọmọdé ládàá ló ń gbà ṣùgbọ́n kò ní ní pẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ti gbé ìdíje tó wọ́n ti kọ ẹsẹ̀ èèyàn mẹ́ta òtún ọ̀sẹ̀ tó wọ́n kọ́ lára àwọn ẹsẹ̀ ní wọ́n ti kọ́. lórí àdìsí ọ arábìnrin tó sọ fáwọn mùsùlùmí àti sọ̀rọ̀ pé àlè hàdà hajj sọmọ ní kékeré ìtàlọ́ ní fi hajj ló ní hajj wọn ni náà lọ́wọ́ hajj wọ̀n ẹ̀kẹ́ hajj ó ní hajj wọ́n ti lẹ̀. yẹn tó lọ gba lága hajj rẹ̀ wọ́n lọ sí gbẹ̀sán tó wọ́n ló ń gbé hajj. ṣùgbọ́n ẹ̀sẹ̀ náà ní pẹ̀sẹ̀ lẹ́bàá torí ẹ̀ kò ní í ṣe pẹ̀lú ọmọdé kò sì ní í ṣe pẹ̀lú aláìní làákà ìwé rẹ̀ eléyìí ní í ṣe pẹ̀lú àti ti bàlágà tí wọ́n kì í sọ ọmọdé àwọn ẹni tó ti fi kọ́ àwọn mọ́tà tí wọ́n bá tókù láì lè kọ́ síbẹ̀ yé tó lọ́sẹ̀ ọ̀rọ̀ bá wí. إذا دخل أحدكم المسجد أحدكم أي معشر المسلمين أبي كانوا يتجاوز مسلمين بخلاف الكفار لو دخل الكافر المسجد فإنه لا يكون مطالبا بالاتيان بتحية المسجد Jika sehingga mesra si tak berai bawa mesra si dari sana di sana di sana dulu. Anu kau bagi apa di sana dulu ini. Sana di bawah. Sampai kurang deh. Anu tu aku kira kali itu tujuh. Itu juga ahaduknya. Lupa wih. Ini kan ini muslimin إذا نقل أحدكم المسجدة، إذا يسمى بيه مسجدة أو لو جنسنا اسمه سيتي باك مثلا سي وفيه قوم قوم وفيه قوم مثل إذا سمع قوم وفاق تأثير البيه إذا باك قوم مسجد وبعد ذلك من اتقل في داره مصلى ما أراد الجلوس في ذلك المصلى لم يجد له الجلوس حتى يصلي ركعتين وقد جاء في الحديث أن النبي صلى الله عليه وسلم أمر أمته أن يتخذوا في بيوتهم في دورهم مصلى tí o bá jẹ́ kó ní ti pẹ̀lú mọ́sálásí tó ní lẹ́kọ̀ọ́ o ba لي تكلم ni لا تكلمني mosalasi to ni lekoo pé gbogbo ìdájọ́ kírun náà adẹ́gbẹ́ mọ́sálásí náà làwọn náà máa jẹ́ lọ́nà tó jẹ́ pé Anak surah pernah surah bukan semua itu macam ni repot hati. Itu macam So itu asal betul. Ada bukan suatu itu bukan nak kau. Oh kita kami. Kalau dia pun kita kita. Kita tu sore. So kau iwan dia. Kita itu sore. Ada. Awal ini hadis. Rasulullah Sallallahu Alaihi Wasallam. يلعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد إني أنهاكم عن ذلك ọlọ́wọ́ bá tẹ̀ ní àwọn ẹ̀rọ̀dì àtàkọ́ ìdí ni pé wọ́n sọ àwọn sàárì àwọn ànábì wọn di mọ́sálásí. nínú ìdáàbòbò yìí ni mẹ́ẹ̀ àlàyé náà olùmọ̀ọ́sẹ̀ ni pé wọ́n sọ àwọn sàárì àwọn ànábì wọn àwọn mọ́sálásí kò túmọ̀ sí pé wọ́n kọ́ mọ́sálásí wọn lórí bẹ́tẹ̀rẹ̀ ní pàápàá ó ti ṣe o wọ́n yẹ fáwọn sàárì wọn kọ́ mọ́sálásí lórí ní pàápàá o àwọn tí àgbàlérò mẹ́yẹ fẹ̀ nípa kọ́ mọ́sálásí lórí lọ. ọ̀wọ́ mímú àyè yẹn láyé sáàtì máa forí kalẹ̀ kọ́ lọ lọ́kọ́ tọba ti ṣe bẹ́ẹ̀ o ti sọ ní mẹ́tíláṣí mo rò pé yé wa ìwádìí rẹ̀ mẹ́tíláṣí tá a sọ mí yéésì rẹ̀ mẹ́tíláṣí tá a sọ mí pé tọba wọ bẹ́ẹ̀ ọ̀gbọ̀nà tó kù láì kí rákà méjì sẹ́nu fún ẹni má kọ́ ilé yìí ọ̀wọ́ fún òkú ìta rẹ̀ bẹ́ẹ̀ o ti sọ ní mẹ́tíláṣí àmọ́ mẹ́tíláṣí fún ẹni tó ọba wọ ọ̀gbọ̀nà tó láì kí rákà méjì ó ní pẹ̀lú pé wọ́n kọ̀ حتى يصلي ركعتين إذا هذه تكون في أغلب القرآن والمسلسل في اللغة جوكو إنفاق جوكو سيما أكرا كاملية كلا gbogbo ní ọbẹ̀ sẹ́nu mẹ́tíláṣí dúró náà ọbẹ̀ sí mọ̀tò fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ fẹ́ ti jáde mọ̀tò fẹ́ wo tíra kan kí o ti jáde mọ̀tò fẹ́ wo ẹnìkan ní mẹ́tíláṣí ní bọ́bá àbẹ̀bí oṣù mẹ́kẹ̀ ti jáde sọ eléyìí kí kí èso làdí ìgbà àyèké bẹ́ẹ̀ tó fẹ́ jókòó tí kò gbọdọ̀ tó síwájú kó tó kí rákàrí. àdéhùn yìí ń ràn wá ibi òkúta tó máa ń kíláàsì tó bá fẹ́ jókòó nílé ọlọ́ kọ́mọ̀ tètè bẹ́ẹ̀ ọ̀ síwájú kó tó kí rákàrí. tó bẹ́ẹ̀ bá rí èrè kí ló lè jáde sọ pé rákàrí wọ́n sọ ibi síwájú kó tó kí rákàrí. kí ló lè fẹ́ sọ kíráka méjì fún ọ̀sọ́ pé síwájú kó tó kíráka kọ́ọ̀sọ̀tàn kọ́ọ̀sọ̀tàn láti mọ̀ wípé nǹkan gbàlérò pẹ̀lú tàyíyẹ̀ tó ń lọ́sẹ̀ òun náà ni àpáyé ṣíṣe àpáyé láti tó bẹ̀ yọ ọ̀rọ̀ ọ̀bá wọ́n yẹ̀ tó dà فصلاة تحية المسجد صلاة ليست مقصودة لذاتها وإنما هي مقصودة لغيرها تريد تربية المسجد هنا يوم كانت تسيب وممكن كان أقليه إنت أقليه فلولا إنت كانت تسيب وممكن كان له إنت أقليه فلولا كاتين يا ومن تسأقلي مثلا تقول بدليل تو أبا ومثلا أبا كون كيون لوه ṣé ó kọ́kọ́ kí tẹ̀lé ẹ̀sìn mẹ́sìd náà ni àbí ìrùn lọ́jọ́ yìí ìrùn lọ́jọ́ yìí títọ́ bá kírun tán á ti dọ̀kọ́ kí tẹ̀lé ẹ̀sìn mẹ́sìd náà ó ní kí ìyẹn ti hàn wá pé ilé ìtàn sóòlù tẹ̀lé láàbíà torí tó bá yẹ kí àwọn lágbà ní òkè agágágá wọn bá sọ fẹ́ni tó kí ìrùn pẹ̀lú ìmọ̀ tó ẹ̀kọ́ bá wọn lórí ìrùn wọn bá sọ fún lẹ́yìn tó sálámà pípé tẹ̀lé kí tẹ̀lé ẹ̀sìn mẹ́sìd توري تبقى مقصودة لذاتها وغير قولي تبقى لما لم تكن مقصودة لذاتها أغنت عنها غيرها من الصلوات ما في سكون كجلا بعيرو يا فلي مثلاتي توبا تكير يوم لما توان مثلاتي وتتو فكهية الملك وتتو فكهية الملك torí ẹ̀ ló ti dẹ́gbẹ́ tó bá ti rúbà fún wọn kí ọ̀ràn ẹ̀ ọ̀ràn ẹ̀ ní òkè kò ní kí sàkíyè tó lọ́sí kàlẹ́yìn rẹ̀ torí ìdá òfin lọ sọ ẹ́ fọdá fọdá dáa ìlẹ̀ lọ sọ wa. bákan náà ìdá ẹsẹ̀ kí wọn láti sojú ló ń sọ sojú wọn lè dàrú tó ṣẹ́yìn lórí àti kíkà òjà ó gbàgbà wà tẹ bá ń bá wà nígbà tẹ ẹ pé ìforí kalẹ̀ la wà ilé ìforí kalẹ̀ àmì má kà fún pẹ̀ tí bá ń tẹ̀sán nù wọ̀. so ẹ forí kalẹ̀ lè kọ́ àti kàyé sùn lọ́sí ìlú bẹ́ẹ̀. bákan náà á ti mà ike ńgbà tí ẹ̀ bá dé mọ́sálásí tó bá jẹ́ pé ọfẹ́ kí rẹ̀ kàdá ìfẹ́jọ. ó sì fẹ́ kí tẹ̀lé yẹ tẹ̀lé lẹ́sìn kò burúkú kí rẹ̀ kà méjì pẹ̀lú àní ẹ̀ méjì ọlọ́run ló kùn ládàá méjì tó bá yẹ kí tẹ̀lé tẹ̀lé lẹ́sìn mọ̀súdà tẹ̀lé dàbíà lẹ́nu àdáfàlẹ̀ màáwé ìhà. sọ gbogbo eléyìí ó fi hàn pé tẹ̀lé yẹ tẹ̀lé lẹ́sìn ní ìgbà tó bá wọn mọ́sálásí tó bá jẹ́ pé ìgbà tó wọ mọ́sálásí sí wọ́n ti pé ìrùn ìrùn tó kí ìrùn tó. tọ́ padà ayé tilẹ̀ àtà ìsọ̀lì àtàkẹ́ tó bá ti wá jókòó kọ́ ó ti jókòó kótó kíláka méje ó ti jókòó ṣé ìjókòó ti pa tẹ̀lé tó lọ sí ìdíkí jẹ́ àbí jókòó ọ̀bá jẹ́ àtúnṣe kókó kì í ṣe tọ́tọ́ ọ̀bá pé jókòó ọ̀bá apá kan nínú ọ̀kọ́ àwọn ọlọ́bàá الصحيح المقطع سوري حديث الغطفاني أول يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يقتل فجلس الرجل ọba náà bìkẹ́ tó tó ọba jókòó anabi wa kú pẹ̀lú kọ́kọ́ ìwọ ọ̀tọ̀fà ni. tó ti kírun àbó ti kírun ó ní ti kírun anabi ní dídé kó kí méjì wọ ọrùn tí ó máa tí ẹ bá ti jókòó sáájú rẹ̀ ọba mẹsòrò ìyá rẹ̀ jẹ́ wàá dìde wàá tọ̀kì. eléyìí tẹ̀híyẹ alẹ́sì. gbogbo àwọn ọba tó ti jáde mo wá sọ lé tòkì. ẹ dákò tó mi tọ́ lọ. àbọ̀dá mi ló dáa lọ tuntun kò sí wàhálà ẹ̀sùn tọ̀kì. wọ́n tó mi ni wọ́n jáde tó tún wọlé wàá tún tọ̀kì. nítorí pé ìdáadáa pa àlùkò mọ̀ ọ́nà àlùkò mi sọ̀rọ̀. الحكم معلق بالشرط نص النبي ما إذا والقوة والقوة والحكم يدور مع العلة وجودا وعدما nígbà tí sábàbí bá ń bẹ pẹ̀lú ìdájọ́ tí sábàbí bá ti dé ìdájọ́ òde tí ọba tí sábàbí kò sí ìdájọ́ ọ̀jáde ta ló ń kó kí tẹ̀jẹ̀ tó lẹ́sùn. ọ̀jáde ìpàdé ẹgbẹ́ sábà ọ̀jáde bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ta ló ẹgbẹ́ wá ní ẹ̀mẹ́ wá ló fi. إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. تو بعد كده تجمع وما في ما نسكت بالو بير واتوك تكين في المسجد تجوي حديث الغرفان تعالى خالد تو بعد كده تجمع مثلا تسي أجوكا إنه أحبكو سنة صلى الله عليه وسلم فوقك ولا في نافلة walhamdulillah gbogbo ala ma koko wọn yẹ àkókò mélòó ni náà márùn àbí mélòó ọ̀dọ́kọ̀ méjì lẹ́yìn máa gbà títí tó ń mú fi yọ tí ó gbéra sókè àkọ́kọ́ nù lásìkò tó ń yọ lọ́wọ́lọ́wọ́ ọ̀gbọ̀dọ̀ yẹn náà ó di méjì àkókò kẹta. حين تقوم قائمة الظهيرة àkókò tó ń wà látàrí gángan bẹ́ẹ̀ bí tó bá wò kí títí orí rẹ̀ lórí bó ń wà eléyìí àkókò kẹta àkókò kẹrin bàdà sọláàtì làásù lẹ́yìn sọláàtì làásù títí tí obìnrin bó ń wọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yìn àwòrán mi ṣẹ́ àkókò tó ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn àkókò márùn yìí àwọn ìṣòro láti ṣẹlẹ̀ lọkọ fún wa láti ṣe kíni láti yan náà fílà nínú rẹ náà fílà tó ń lọ lọkọ àwọn náà fílà tó jẹ náà fílà lásán tó wù ọyàn ìjọ kárí àwọn náà fílà tó ní sábàbí ìyapa tàbí ètò ìrẹsì oníṣàbàbí torí wọ́n náà wọ́n láti lóbi bẹ́ẹ̀ sọ láti lè fi pa irun tá a fẹ́ kíkì tọrọ lọ ní sábà tó tura ìrọ̀rùn lóbi bẹ́ẹ̀ sọ láti kókó ara òṣùpá olóko ìwọ̀ lọ́fà sábà bí bẹ́ẹ̀ sọ láti lè náà kíkì òun tó kù lára sábà bí lóbi bẹ́ẹ̀ kàkàdá àtọwà kàkàdá méjì tọwà tọwà lóbi kò sígbà tá a lè fi tọ́wà tí kò sígbà tá a lè kí rákà méjì ẹ̀yìn tọ́wà náà sábà bí ló fi akọ̀tún náà tọ́wà wọ́n sọ fún wọn láti àti sábà bí wọ́n fi kò sígbà tá a lè fi lọ́la ti ti wá nípa ti tọ́wà ẹ̀yìn ara mọ́tà ẹ̀yìn lágbájá ẹ̀yìn ilé lágbájá ọ̀nà lágbájá tí ẹni kẹ́ni bá fi tọ́wà lé nígbàkigbà ìpọ̀lọpọ̀ fún kó sùn kí òun lẹ́yìn rẹ̀ nígbàkigbà ìbẹ̀rẹ̀ láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. apákan náà kò á tó tó tó lọ bẹ́ẹ̀. alimẹ́nu yàtọ̀ ọ̀mẹ́nu àn àtàyẹ̀rẹ̀ àtàyẹ̀rẹ̀ náà ló yẹ o. nítorí wọn kọ̀ lọ́sọ̀ tó lórí tó wọn kọ̀ títí sẹ́yìn tó fi sọ̀kọ̀tọ̀ òkìtè kò sì sí kò sẹ́yìn tó di lẹ́yìn àná àwọn ilé ìsọ̀gbìn táwọn ẹgbẹ́ sọ nípa ti tọ̀wá ọ̀dà tọ̀wá nìkan ni kò sí tẹ̀yẹ́ tó lọ sí ìdílé lọ́yìn. هذا إذا دخل أحدكم المسجد إذا دخل أي في أي وقت تريد الليل أشوف يقول لك تحية المسجد نبقى كيبا نبقى بايوة لكن مثالي في تحية المسجد نبقى كتباه إنه مثلاتي أجايبي في مثلاتي ومباوة في مثلاتي سنوكوكو بمصلى العيد إذا كنت عيد لا يهو لا يهو في المعيار فاتي بقية الوقت عليك اللي قال النبي صلى الله عليه وسلم هو في تحية النفس لله هو في تحية النفس لله وأنتي هم تكونوا عندي إذا كان النبي صلى الله عليه وسلم أخذته في صلاة العيد هنا صلاة الملاك هذه nítorí ìdíwọ́ àgọ́ bẹ̀yẹ ìgbọ́n tó kí tẹ̀lé ìdùnnú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bá ti gbọ́ ìgbà tó sọ bá tó wọn kí bẹ̀rẹ̀ tó lọ́sọ̀ ìfọwọ́ bá ti ń jọ tó mọ̀ ìdí ni pé bí màmá ti gbọ́ ṣe wá sí orí bá lọ lọ lẹ́ẹ̀ka náà ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ kí wọn kí bẹ̀rẹ̀ tó lọ́sọ̀ ìlọ́jọ́ lásán kí ọ̀jọ̀ kọ́ wá sí tó mọ̀ kó wá sí ìfọwọ́ sí àyè ìfẹ́ lọ́sọ̀lásí àyè náà kí màmá ti gbọ́dọ̀ sọ fún wa kó lè sọ àwọn mọ́tò sọ́wọ́ àwọn àlùfáà kó làwọn akẹ́kẹ́ ti tẹ̀lé ìlú náà ṣe ní ìdíjà ti tẹ̀lé tẹ̀lé ìlòdì ìlú nígbà tí wọ́n sọ̀rọ̀ bá àìsọ náà sọ ẹgbẹ́ lásìkò òun bá tó àwọn obìnrin náà àti gbogbo wọn wà ó ó ti dórí ẹsẹ̀ tẹ̀ ń kọ́jú àbó bímọ ẹ̀jẹ̀ ń dá rárá yọ ike káwọn ó jìnà sí àyíká kìkìrì bóun ó fi jìnà sí tí ọ̀bàjẹ́ mẹ́tíláṣí bẹ́ẹ̀ làwọn àwọn يكون مسلم في نفسه ولا في مسلاته إذا القول في مصلى العيد كالقول في المساجد إذا أدنى إذا جاء إنسان في العيد ويقول لي إذا جاء مسلاته نفع تحية المسجد نفسه القدرة وسيد تحية المسجد قطع في الملك أن يعطي سبق المسلاة الأسبكي صلاة العيدين حتى تحية النفس اللي تريد بس لا تلا تفاتي أما كل مصلى بعيدين أنت تبع صفار كمباء ومدور واحد واحد يوى دليل خاص يوى وصف قضية خاصة يوى أهلين تاسي أدان أهلي روا إنت لتاس أدان أهلي تيجي تيجي في الموا وتيجي تحية النفس تاسي مصلى بعيدين إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين bẹ́ẹ̀ bá wọn kíláàsì ẹ̀ gbọ́dọ̀ jókòó síwájú gbogbo ìpẹ́ kí rákà méjì á ní kí ló ní kí wọ́n ti sọ pé rákà méjì lórí pé rákà méjì òun náà èyí tó kéré jù nínú olùdókòwò èyí tó kéré jù nínú ẹ̀ gbẹ́ kan wà rákà kan tó ní kíláàsì méjì níbi ìgbà kò kí náà tó ní ìlọ́sàn. لا تعلم وكثيرا تعلم أن تبيت المنزل لا إكراه إلينا وسنة المنزل لغاية بداية المنزل من زنوها توكي راكا وكي راكا نبي إلينا سريع راكا من كلا فلا يجلس حتى يصلي ركعتين سريع ركعتين المسلمين الله رحمه الله لولا أسباب وهي سوا الله لولا أسباب وهي سوا ó ti sáàbọ̀ ní àwùjọ rẹ̀ fún àtẹ̀tù àtẹ̀tù lọ wọ́n ti ń gbà lẹ́jọ́ sùhánù wà fún sáwé ẹ̀ṣẹ̀ lọ́dún láti ilẹ̀ ẹ̀yìn lọ́sọ̀ lọ́sọ̀. Thank you agbọnalẹ káàdì tó ṣe máa ń dájú kó láwọn máa sọ̀rọ̀ sílẹ̀ kó sì lọ kúrò mẹ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ kọjá ikú òun ní pàṣẹ ọ̀rọ̀ táwọn oṣù rẹ gbogbo àti láti kó lọ dá àwọn ọ̀daràn náà. Thank you bonilab ablasra abaro ki kada masofan wuli kasi kola ti lọ sókè ajala sanwó kó ẹbí tẹ̀lé ìlú lọ. Owó tó fẹ́ lọ jìnnà, wọ́n á ń tẹ̀wé lọ́wọ́. Ṣé ìwé nìyẹn ṣé ó máa lẹ́tọ́ yẹ níbi tó máa ń pè lọ lọ́jọ́ tó wà tó bá wọn kíláàsì ètò dáa ní kíláàsì tó máa ń pè lọ dáadáa ní kò kíkà yẹ ìṣẹ̀lẹ̀ tó bá kíkà yẹ ìṣẹ̀lẹ̀ sí nígbà yẹn ọjọ́ gbèsè àti àti san gbólò ẹni tí ń pè ọ padà nígbà tí wọ́n ti fún bàtà rẹ̀ kí ọ̀sán wà bàtà rẹ̀ lẹ́yìn ìpadà nítorí kó lè bá aláǹfààní àti tẹ́sí bọ́ fún bàtà ti bẹ̀rẹ̀ rẹ̀ tó kù. kò sí wàhálà kábẹ̀ kọ́lá kò sí wákàtí bẹ́ẹ̀ lọ sẹ́mi tó kò ní tó sí wa ṣùgbọ́n kò sí nínú ẹ̀kọ́ ìgbé ní ìsìn àti mọ̀tòmọ́sáàsì àgbo mẹ́jọ kọ́ta làwọn ìjọ ṣùgbọ́n àti mọ̀tòmọ́sáàsì àgbo mẹ́jọ ogún ṣẹ̀ṣẹ̀ tí wọ́n adá ìṣẹ́jú márùn-ún rẹ̀ tí wọ́n dúró tí wọ́n ṣá òfin kó burú àyíká kan lè sún náà lẹ́nu wá tuntun torí ìṣẹ́jú márùn-ún rẹ̀ ọba àti láti kékeré ìṣẹ̀lẹ̀ wọ́n yẹ kí kékeré ìṣẹ̀lẹ̀ sí kí n tó wá tó òfin máa rí sí ní ọ̀gbìn náà torí ọba àti sọ̀rọ̀ wá tuntun torí ìwọ̀n náà lè dá ìwọ̀n lọ èèyàn ní ilé tó wà ní ọ̀rọ̀ tó kù gbàgbà rẹ̀ kí ọ̀. Àtìmọ̀ ẹgbẹ́ dúdú tó fara balẹ̀ fẹ́rẹ̀ kí ọ̀. Òwe rẹ̀ kí ọ̀ ta ilẹ̀ tó dúró àwọn express masters làwọn máa ń lọ ẹ̀. Sọlá wọn náà ni wọ́n kàn àwọn tó kù kọ́ máa lórí. Wọ́n tẹ wọn àwọn lójú. Fífọ́ náà ti gbé wọn ọ̀rẹ́ lọ rí náà. Àyẹ̀wò sẹ́yìn ṣé ètò pọ̀ jù nínú ara rẹ̀ láti wà ní àwọn ìṣẹ́ orí àtẹ̀sẹ̀ kan àtàpá kan ó ti wà níta ọwọ́ àpapá kan àtẹ̀sẹ̀ kan nínú ilé ẹgbẹ́ rẹ̀ tó ti pọ̀ jù ti wà níta wọ́n á ní pé òṣìṣẹ́ yóò fi ṣe é àmọ́ wọn lásán lọ́kàn náà ta ọkùnrin tí wọ́n kọ̀ jáde lọ́sàn-án lọ́sàn-án lè wà lọ́sàn-án.

ẹ̀wà tó ní wọn máa ń jẹ. Ìjọba ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ìyá ẹ̀ máa wà lórí ìgbàgbọ́ tó wà lẹ́ẹ̀kan jẹ. Wọ́n láwọn ìjẹ́ wa ń dá wọn. Tó ẹbí máa ń jẹ́ wọn. Ìgbàlọ́ ọ̀la ẹ̀ máa bàjẹ́. Àlọ́ alábàjẹ́ òkú kọ́ mọ́tò òkú ní ọ̀pá. Wàá sì máa wà nù mọ́. Bàtẹ́ ìtukọ̀ kí ọ àwọn àwé rẹ̀ tó ń ta lọ. Títí yóò fi wá tó wà lọ́sàlọ́lá wà lọ sàlọ ara àti fẹjẹ tó náà tó kó tó tó tó kó padà tó náà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ẹgbẹ́ kejì ni kejì ni ẹ́. Ó jókòó tó láti dé wà lọ jókòó lórí lórí mímbà. Ilé ìsúná lè sọ̀rọ̀ máa sọ̀rọ̀ báwo ni wàá ti jáde wọn lọ sí kúrò ní mímbà rẹ ìgbà náà ni pínpín náà wà pé òun wá gbà ní oṣù láti àgbà tó ń bá ọ̀rọ̀ máa ń tó kúrò fún máa ń mí èsì bẹ́ẹ̀ bóòlù àwọn náà fi. àwọn ètò ìgbà wọn àwọn ìgbà tó pẹ́ẹ́sẹ́ fún wa tẹ̀lé tẹ̀síwájú níwájú àgbà oníṣẹ́ àgbà tí wọ́n ti máa sọ̀rọ̀ lọ. ẹ gbọ́dọ̀ ló fi rí máa bọ̀ tó ti wà wọn láti pẹ́ẹ́sẹ́ pẹ́ẹ́sẹ́ ẹ̀rọ tó kéde nínú mọ́tíláṣí lọ́ wà kéé tẹ̀sí tẹ́ èyí lọ́ wà pẹ̀lú ìmọ̀kẹ́wọ̀n tí wọ́n bọ́ ta ẹ̀rọ ẹ̀kọ́ ti kọ́ ẹ̀kọ́ ìbọn ó lè gbàtọ́ bá tó borí mẹ́mbà ni wọ́n tó pè ọ́ kò sí yàtọ̀ kò sí yàtọ̀ náà. Bíjà nígbà tó kó ní ọ̀rọ̀ ìmọ̀ fẹ́ gbogbo olùkóró bí àrùn nígbà tó kó ọ̀rọ̀ ìmọ̀ ńlá fẹ́ kó ní ọdún mẹ́kì wọn mọ ọmọ tó kú pàtàkì àgbọ̀ káàrùn náà ló fi gbogbo bíjà yóò wá jẹ pé ọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ tí ìmáàmù tó ń sọ̀rọ̀ ní kókó táwọn yóò lè lọ rí. tí ìmáàmù bọ́ àwọn وتنزه àwọn èèyàn kọ́ tí ó ní ọ̀rọ̀ ẹ̀ náà láti fẹ́ gbọ́ kò sáyè tó gbogbo iná máa ṣe ohun àbá àgbà àbá àwọn àjẹ àgbà àbá tẹ̀síìrì kìnnìkan òkèlè ìlú bídà ọ̀rọ̀ ẹ̀ náà láti fẹ́ gbọ́ gbogbo ẹ gbogbo ẹ kò bá ti gbogbo bá ti kò bá ti pa gbàgbà kò bá ti pa dọ̀kú. òṣòfin tó sọ pé kí wọ́n pè ọ́ lọ́kọ̀ dákẹ́ ṣùgbọ́n kí sọ pé kí wọ́n pè ọ́ lọ́kọ̀ máa dáhùn tó bá ti ṣe kí wọ́n máa dáhùn kó o tún máa kájú ẹ ẹ lè kéde lọ́dọ̀ kí kéde náà bá ẹ gbà bá ẹ. ọkùnrin tó ti kà lọ àti ọ̀rọ̀ ẹ lọ. lẹ́yìn pọ̀ dákẹ́ ọ̀dà fún ọ̀sẹ̀ ọ̀dà ó sì máa bá kí o lẹ́nu itu itu, kami di kita Kita Kita Kita Kita ni, ni فلازم تتابع الفرع وكيف تأتي المسجد وكيف ركعتا الفجر سواء في الكلام بتاع ميجي كلام هي ميجي يبقى تحية المسجد ان ركعتا الفجر نعم ẹjọ́ tí èèyàn bá ní owó lọ́wọ́ lásìkò tó ń bẹ̀wà dáadáa tí wọ́n wá ra nǹkan tó ní ṣe pẹ̀lú gold pamọ́ tó fi kí owó ẹ̀ tó bá di pé gold yẹn wé padà lẹ́sà tó wẹ̀ ẹ̀ pọ̀ sí i owó lélẹ̀ yẹn ọba kó pamọ́ sáré wọn. tó bá jẹ́ pínlẹ̀ ní kọ́. bẹ́ẹ̀ ni kò sí wàhálà wọn náà náà lọ àti góòlù àti ilẹ̀ yẹn jẹ́ tó ọba àti ọba yóò kàkà wọn. ilẹ̀ yẹn ọ̀nà pamọ́ ọdún mẹ́wàá ló tó ta. àmọ́jọ́ tó ti wà ló gbá ní ẹ̀kọ́ ta ni. ọ̀rẹ́ ti kọ́ wọn. bá jẹ́ tó ọba àti ọba yóò kàkà ọdún mẹ́wàá. ní ẹ̀ lọ́tọ̀ wà ìyàtọ̀ sọ́rọ̀ ìmáàmù máa lè tó níta kọ́ ọdún kan lọ ọdún mẹ́wàá lọ. ọkà àtàlọ́kẹ́ kó

òfin tó burú fún ọ̀bọ̀rọ̀ dáadé wà tó tó wà tó sọ fún ẹni tó kó fún ọ. Ìfẹ́ ọ̀ pé nǹkan báyìí báyìí náà tó wà. Ìfẹ́ ọ̀ pé nǹkan báyìí báyìí náà tó ẹgbẹ́ àlọ́ àwọn owó yẹn ti gbogbo nǹkan tó lọ dáa jù. Èdè pé kí wọ́n ti kọ́ kọ̀ lọ ti pé mọ́ kíláàsì mu. Èyí tí ó mu ńdọ́kọ̀ náà kọ̀ táwọn tẹ̀sẹ̀ pọ̀ ṣé nínú wọn lè wọ́n wà ní àbí náà ní ìgbàgbé àti ìgbàgbé yìí. ọ̀kẹ́ ìtọ́jà ìgbìmọ̀ jẹ́ ẹ̀wọ̀n nítorí pé tó máa ń jẹun àgbọ̀dọ̀ fi ṣe kíw nínú sálámà ní ìpín o ẹ̀dùn ẹ̀fọn sálámà. tó bá ṣe bẹ́ẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ àtọ́kọ́ta sọ fún ẹni pé sẹ́yìn ètè mùsùlùmí yìí. rí ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúró káwọ́ gbéra ọmọ náà nígbà táwọn mùsùlùmí bá lọ nítorí pé wọ́n ti fẹ́ẹ̀ kí ọ̀rọ̀ náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ẹ jẹ bá wa sálámà kú òun bẹ́ẹ̀ ẹ wà lọ kí jẹun islam yìí dáadáa wà náà. gbogbo ẹtọ àwọn kíláàsì náà náà bá jọ bẹ ẹjọ kẹkẹ rẹ pẹ̀lú àwọn èdè ẹbá ẹtì pẹ̀lú wa màá wọn sábà máa tẹ wọn kó ìwà òbí náà lọ sí ọkọ náà bẹ ẹdì náà lọ sí ìlànà wọn lò láì kẹta ló bẹ ẹjọ tó bẹ sábà náà sábà náà wọ́n ti kọ́ náà wọ́n ti kọ́ náà kó wọ́n lè sọ fún pé irú àwọn olóògùn ìṣe bá ti kẹ orí kan. Nah.

tó wá pọ̀ láti dáhùn láì jẹ́ pé ìdíwọ́ kan bẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn tàbí níbi ìdíwọ́ wọn ni mọ́rọ́gbọ́n àwòmápa bóyá àárẹ̀ àwùjọ. Tó ń bọ̀ sọ́ọ̀lù tó wá kí ìrìn àbò rẹ̀ láti tó bẹ̀rẹ̀ mẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ ọlọ́run ti ta. Torí ẹ̀ tẹ̀ sí o, ṣé wá ti pè é rán lọ́kẹ́ o? Ṣé wọ́n mọ̀ bọ́ sẹ̀ níbi ìgbà tó fẹ́ lóla? ṣe garanti wa. Láàdúgbò yóò tẹ̀. bẹ́ẹ̀ni báyìí àdúgbò máa ta àdúgbò tó tún jìnnà ló tẹ̀ lọ́dẹ ìmọ̀mù ìmọ̀sí ẹ̀ ó tún wà ló tẹ̀ náà. sódàdé ọ̀pọ̀lọpọ̀ gbàgbàgbé wọ́n ti máa ń pè ní kóhun tó múra láti lọ sí òun báwọn ẹ̀rọ tó ti máa ń lọ sí òun tó ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé irú ẹgbẹ́ ẹ̀ lọ́sùn wà ní àgbọ̀n. nígbà míì síwájú ọ̀ká ti lọ sí ti máa kí nǹkan rẹ̀. kí ló dé náà ọkẹ́ ẹ̀ No, nínú pé tó wà nínú ẹ̀yìn tó sẹ̀ dé súnmọ́. Wọ́n kọ́ ọmọ ó sẹ̀ wọ́n lè kọ́ ọmọ sí náà. Àwọn tó bá jẹ́ pé ó ní ó ní ìdíwọ́ tí ṣẹ̀rí àdìgbà wọlé. Tó bá ti pé wọn tó ṣe ọkọ̀ náà lọ́kì wọn fún wa lọ́wọ́ fún wa lọ́sọ̀ọ́sọ̀ náà ló tọ́ka àkà wípẹ̀lẹ̀ ìgbọ́dá ìpẹ̀lẹ̀ tó ń pè yẹ ó dájú pásítọ̀ sí wọlé àti pé ṣé ìmọ̀ wípẹ̀lẹ̀ ló ń pè mú ṣé ó kárí pé bóyá rédíò pè mú àbọ̀ àbí sísẹ̀m pè mú àbẹ́kùn lásìkò náà láti wọlé tí wọ́n ti pè ọ́ bóyá láì àbí rédíò ní kọ̀m̀pútà ilé ìwòkú ẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n kọ́ ọ̀nà pé wọn àti sọ fún wa ebi ká máa ń kọ́ ọ̀rọ̀ ṣe kàdá láti sọ èyí láti náà tó mọ̀ ní ọ̀dà tẹ̀. Màá tẹ̀lé nílé màá tẹ̀lé láti àtúwárí pé àsìkò ní pẹ̀. Ṣèjẹ́ o ṣèjẹ́. Ọ̀dà bí wọ tọ́lọ̀ gbé ọ̀nà ọgbọ́n sí tẹ̀sí Tí o bá dá ọ̀nà ọgbọ́n

àìkẹ̀tì kan ìgbọ́n sábà ní mo gbé ìdájọ́ sọ̀rọ̀ rẹ̀ ó lè mọ ìyàrá rí i fún ọ̀nà ìrora ìyàrá rí ti fẹ́ẹ̀ rìn náà. sọ̀rọ̀ tí ìgbà bá pọ́nlé ọmọdé àtẹ́tẹ́ náà lánàá ti fẹ́ rí ní tó. ẹbí èyí wa ìsìlámù alẹ́gbẹ̀rẹ̀ ìsìlámù ìsìlámù ní wọ́n ní wọ́n ní fẹ́ẹ̀ máa gbèsè wọn náà dá ibi ẹ̀fẹ́ islamic kìíní kan àdúgbò ń pè ọkọ ọmọ bá ń pè ọ kọ́ máa tóbi wọ́n ti gbé tẹlifóònù àyẹjọ́ kí lẹ́yìn pè náà yẹ. ó ti ká ìjọ ọmọ tí wọ́n lọ́wọ́ lórí sí ọ̀kan náà lọ́ wa wọ́n sọ fún àwọn orin yẹn sùfíyà yìí tuntun dára ọ̀rí kọ̀ọ̀kan dára dáyé sí pẹ̀lú gbogbo náà kà ó lè wù náà tó ó lè ó lè ó lè mú kó ọmọ tí ọ pèsè ẹni tí ń tẹ̀lé sùnà ẹ ò gbòòrò àwọn kí láti ṣe náà tó bá yẹ kí wọ́n kàn án wájú láti mọ̀ lọ́jọ́ kí àwọn kálukú ọmọ wa ń wo ìwúlọ́pọ̀ ẹ̀tọ́ yìí ní tó yìí ní tí gbogbo ayé ìlú ìfẹ́ wá ní ìka pèsè ẹ̀rú gbà wọ́n fọ́nà tẹ̀lé ìyá mẹ́rẹ̀ ẹ̀ wọ̀ bá ẹgbẹ́ máa ń gbé ní káwọn gbé ti lọ́yẹ̀ lọ́rú ẹ̀ bàbá yẹn àtijọ́ ọba adẹ́yìn mo máa ń lọ ká máa ṣáà láti àbọ̀ ilẹ̀ ọ̀rọ̀ tó tún máa ń báyà lẹ́sìn jẹ́ pé ó ti ṣe ti bá lọ. ṣùgbọ́n ó fi ti mọ̀ ọ́ ìyẹn lórí kárí mi ó sì máa ń bá sí ìyẹn ẹ̀kọ́ máa bá tó sáà lọ wá. ọwọ́ tí ó kàn fi hàn ẹ̀kọ́ ló pé yẹn náà tó kọ́ ló ń lọ sí kí ni òtún àyè láti máa kọ́ ìgbòho náà ẹni tó tún lọ náwó tó wọ̀ káàkiri rẹ̀ gbogbo rẹ̀ ní òtún àyè láti àkọ́ ìgbè náà. ló bá ṣe ẹ̀dọ́ bóyá ìmáàmù tí ìlú wọn ti láti jákòó ìlàtò sùn sí jẹ́ ìdíjọ́ wọ́n ní ṣé èèyàn lè yọ kàkà nǹkan. dáadáa dáadáa ìrora kàdá méjì lọ sọ pé ìlàtò náà.

wọ́n máa sọ pé bí àwọn gbólóhùn tó wá bìtá wá bìtá ìbá kan wá bìtá ìta ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ọ̀nà àwọn bíjì àná àwọn wọ́n àti àwọn fún àtọ́nà sọ wọ́n ń lọ́wọ́ láti pàdé ibi fún wa ní kíní kan pẹ̀lú káàdì kíní kan fún wa pẹ̀lú kíní kan wílí pọ̀ kíní kan fún wa púpọ̀ bẹ́ẹ̀ làwọn olùwà ká sọ̀ra ká sọ̀ra torí pé sẹ́ni káàdì pọ̀ láwùjọ àwọn ìwọ́n máa fẹ́ ṣe máyọ́rù fífi àgbọ̀ ìtúdè kí obìnrin ọmọ òwúrọ̀ eh! tí ọba àjẹ bàbá. tó ìgbà yẹn iná ni wọ́n ti fẹ́ rìà iná wọn pè ní sún wàhálà bí màbà tẹ́ẹ̀bẹ́. ìrọ̀kẹ́ náà ló fi pé bàdìsá àti ọ̀dà tó ra máa kí ó bí ẹ̀sán tó bá ti máa wà lọ sọ́dọ̀ ọ̀kan tó tún sẹ́yìn fún ọ̀gọ́rù ẹ̀ lílù tó àwọn kan wọ́n mọ̀ èrè yá ni sókè wọn sọ àlàkù tẹ̀lé sí díẹ̀ díẹ̀ díẹ̀ títí tó lọ́ọ́ yóò fún ẹ̀ lágbára láti borí ìfẹ́kùfẹ́ mi rẹ̀ fífún àpẹẹrẹ táwọn ìdáwọ́gbà pẹ̀lú bá bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú kíní kan táà kí wọ́n ti fífẹ́ ọ̀ká kàrá mi. mélòó lẹ ti náà fẹ́ máa lọ àdó àbíyá ẹnìkan ń gbàdúrà kan wọn lè dá ìdílé òbí rẹ lẹ́tọ̀ lọ́sẹ̀ tí òun ní ojú àdúrà lẹ́yìn ìmú lẹ́tọ̀ lọ́sẹ̀ lọ́wọ́ pẹ́ẹ́kẹ́ kódà kò ju kò ju bí ìgbà tí ẹ̀ka kan ní kápẹ́rẹ́ òkun lọ ìgbà àdúrà kan lè fi kọ́ wa. àdúrà wọn tí wọn àti orí ìgbẹ́ bá àdúrà àlè máa ń kọ̀ ọ̀rọ̀ ọdún wọ́n fún wọn wọ́n ti sílà sábà ẹ̀ ìgbà òdùrà. ولا تدعي فقد كده مقتنع نور السبيل الإمام ابن القيم هنا تنكر عليه الإمام النووي كده يا الأذكار فلما كده فاكر توقع 72 بخاري تقول 72 مسلم تقول فيها أبو داوود تقول فيها سعيد تقول فيها مكرع ومكرع الابن يعني قال كتاب البر كتاب البر والدعاء الدعاء مع دعاء سؤال النبي محمد صلى الله عليه وسلم نعم Wọ́n dáhùn ó pè é rán rẹ̀ àbó tún bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó wọ́n fẹ́ àti sọ́kùn ọ̀tọ́ ọ̀gbìn àwọn ọ̀gbìn. ọ̀nà tó bá fẹ́ olè jà ọ́ wọ́n á tún ọ̀bẹ fún un. ẹ kò sí tó burú bẹ́ẹ̀ torí bá bá kan náà àwọn ènìyàn sọ pé kò burú ní ìtọ́ka tó wà balẹ̀ sí ní pípọ̀. ìpín ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ di ìmáàmù gẹ́gẹ́ bí ìmáàmù ó ti lè kọ̀ọ̀tún ní ìmá. Àmọ́ tí mo bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn bẹ̀rẹ̀ lẹ́yìn wa, mo tún wá padà sí ẹni tí ń ta sí mo tún wá di ìmáàmù. Ètò wọn fi wé onídẹ́ni tó tilẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ fúnra rẹ̀. Ibo lè di ìmáàmù pẹ̀lú ìfẹ̀lẹ́ láti ṣùgbọ́n àṣùwọ̀n pé ń dáhùn pé àwọn ìwà bẹ̀rẹ̀ láti sọ́kùn ọ̀dọ́ra ọ̀dọ́lé ó sì lè gbé tí ọba lẹ́yìn tí ọba lẹ́yìn ọba mọ báwo ló wá lè ṣe ìmọ̀ nǹkan èèyàn nínú ìfẹ́ sọ̀rọ̀ Thank you dọ̀ sọ̀rọ̀ kí ọ̀rọ̀ lórí nítorí tí mo rẹ̀ bá tẹ̀lé ẹni pé bàtà òkú ráyè ìwọ ní tuntun sí ní pàwọ́ á gbìyànjú nígbà tó ń kí ọ̀rọ̀ lọ́wọ́ láti ṣẹlẹ̀ sí ìtòsí náà láti. Tọ́lájú kí ọ̀rọ̀ náà àwọ̀ àwọ̀. Fẹ́ẹ̀ pọ̀ nítorí jọ ni pé bàtà ìjọ kí ọ̀rọ̀ lọ́wọ́ òjò ọ̀rọ̀ ló lọ. Àmọ́ gbogbo ẹni wọn kọjá tó bá jẹ kéèké ìpè mùsùlùmí ga ìjọ sọ èdè fún ilé ìkọ fún ìpè mùsùlùmí. mùsùlùmí tó bá ti kọjá náà tó bá gbàgbọ́ yẹ kí lọ sọ fún ìpè mùsùlùmí wọn kí wọn wà. ẹsìn òkú tó bá tó kí wọn yẹn náà tó di ọ̀rọ̀ ìpè gbogbo ẹni tí kò sí ìlàpàdé àti báwọn kí wọn torí kókò báyìí tó dùn sí ní àgbẹ̀ lọ. abẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́nà tó tí wọ́n fi kí ọ̀rọ̀ náà wọ̀ dákẹ́. Ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ pé tí wọ́n lè fi mùsùlùmí nù láti sọ. Torí òkè ò tún pariwo àwọn òkè ò. Alẹ́sùn náà mùsùlùmí lẹ́yìn lẹ́yìn alẹ́sùn náà lè ti ọjọ́ ẹ̀rọ. Ìgbà táwọn òkè ò tí màá ní ẹgbẹ́ olóńgbò rẹ̀ ẹgbẹ́ àwọn ọ̀gá rẹ̀ bá fi ẹgbẹ́ fẹ́ sọ tó kù lọ sí wájú ẹ̀sẹ̀ náà náà. Àfiwá ọ̀nà bá o tún ní kìí tún ṣe. سبحانك اللهم وبحمدك de